Exercise 2, columns 1 and 2. Ẹrù kẹ́rù one. ìwé kówé one. ọ̀bẹ kọ́bẹ one. ẹ̀wù kẹ́wù one. ẹyin kẹ́yin ọkọ kọ́kọ́ wọn ọkọ̀ ọkọ̀ kọ́kọ́ wọn. Exercise two columns two and three. kẹ́rù wọn kó ẹrù wọn kówé wọn kó ìwé wọn kọ́bẹ̀ wọn kó ọ̀bẹ wọn kẹ́wù wọn kó ẹ̀wù wọn. kẹ́yìn wọn kó ẹyin wọn kọ́kọ́ wọn kó ọkọ́ wọn kọ́kọ́ wọn kó ọ̀kọ́ wọn. Exercise two, columns three and two. Kó ẹrù kẹ́rù wọn kó ìwé wọn kówé wọn kó ọ̀bẹ wọn kọ́bẹ wọn kó ẹ̀wù wọn kẹ́wù wọn kó ẹyin wọn. kẹ́yìn wọn kó ọkọ wọn kọ́kọ́ wọn kó ọkọ wọn kọ́kọ́ wọn. Exercise three, columns one and two. Èkó. Wọ́n dé látèkó ọjà wọ́n dé látọjà ilé wọ́n dé láti ilé ahéré wọ́n dé látahéré ìlú wọ́n dé láti ìlú náà. Exercise 3, columns 2 and 3. Wọ́n dé láti Èkó. Wọ́n dé láti Èkó. Wọ́n dé látọjà. Wọ́n dé láti ọjà. Wọ́n dé láti ilé. Wọ́n dé láti ilé. wọ́n dé látayéré wọ́n dé láti ayéré. wọ́n dé láti ìlú náà. wọ́n dé láti ìlú náà. Exercise three columns three and two. wọ́n dé láti Èkó. wọ́n dé láti Èkó wọ́n dé láti ọjà. wọ́n dé látọjà. wọ́n dé láti ilé. wọ́n dé láti ilé. wọ́n dé láti ahéré. wọ́n dé láti ahéré. wọ́n dé láti ìlú náà. wọ́n dé láti ìlú náà. wọ́n dé láti ìlú náà. wọ́n dé láti ìlú náà. End of Unit 18.